الحمد لله رب العالمين ولا عدوان إلا على الظالمين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم على عبدك نبيك محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته tó adúpẹ́ الله تعالى <clears throat> إن شاء الله تعالى a máa tẹ̀síwájú nínú lórí àwọn ahadith tó ń bẹ nínú ìwé 200 golden hadith from the messenger of Allah ti abdulmalik mujahid tí ó kọ ilé ìtẹ̀wé darussalam ti orílẹ̀-èdè saudi arabia ní gbé jáde hadith ẹlẹ́ẹ̀karùndínláàádọ́ta hadith number 45 òun lágbèyẹ̀wò láàárọ̀ yìí tó lọ báyìí pé òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa alihi sọ pé لا حسد إلا فتنتين رجل آتاه الله مالا فسلط على هلكته في الحق ورجل آتاه الله الحكمة فهو يقضي بها ويعلمها حديث ياري نصيب البخاري inṣàlá ta'ala hadith ẹlẹ́ẹ̀kẹtàléláàádọ́rin bẹ́ẹ̀ hadith number seventy three inú sọ́yìn bukhari àrí bẹ́ẹ̀ inṣàlá ta'ala seven three. tó náà a ka hadith yẹn inṣàlá díẹ̀ a wà á sọ̀rọ̀ ṣàlàyé ẹ̀ nífọ̀síwẹ́wẹ́. òjíṣẹ́ lá muhammad sallallahu alayhi wa sallam sọ pé la hasada illa ilá fisnataini la hasada ilá fisnataini la hasada ilá fisnataini rajulun آتاء الله مالا رجل آتاه الله مالا رجل آتاه الله مالا رجل آتاه الله مالا لا حسد إلا في اثنتين رجل آتاه الله مالا fasulitọ ala alakatihi filihaki fasulitọ ala halakatihi filihaki fasulitọ ala halakatihi filihaki wa rajulun. آتاه الله الحكمة فهو يقضي بها ويعلمها ìtumọ̀ rẹ̀ ní bọ̀rọ̀ gidi òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam sọ wípé la hasada kò sí kèéta kò sí kẹnimọ́nì ilá fisnataini àyàfi nínú nǹkan méjì rọ́jù ló ń ara ẹnìkan ata Allahu malan tí Allah ta'ala fún ní owó tàbí dúkìá fàṣìlítọ́ aláhàlàkàtì yìí àwa fún ní kápá láti lè ná dúkìá òun pátápátá filhaki sídìí ẹ̀tọ́ wàrọ́júlùn àti ẹnìkan àtà òlọ́hùlẹ̀ hikmata Allah ta'ala fún ní hikma fàhúwá òǹtọ̀hún tá a fún ní hikma yìí yaqudi biha ó fi ń dájọ́ wàyò ó sì tún fi ń kọ́ ọ̀yàn. eré ni ìtumọ̀ àdìsí ní gbọ́rọ̀ gidi. ní ìfọ́síwẹ́wẹ́ wa ń kọ́ ò hadisi yìí ń sọ fún wa pé kò sí kèéta kí là ń pè ní hasad òun náà ni àtàmánì kéèyàn máa ní ìran kan kéèyàn máa fẹ́ nǹkan pàápàá tí ò bá ní lọ́wọ́ tí ń ran kan zawala ìdẹ̀ra kan tí ń bẹ lọ́dọ̀ ẹni tó ní ìdẹ̀ra yẹn ó ń wá ń tàn mọ́ tàbí ó ń ràn kàn ó ń fọkàn ń fẹ́ kí ni ó ṣẹlẹ̀ kí ìdẹ̀ra yẹn kó bọ́ kúrò lọ́wọ́ rẹ̀. nígbà míì ó lè jẹ́ pé ìdẹ̀ra yẹn tó fẹ́ kó bọ́ lọ́wọ́ ẹ̀ yẹn ó fẹ́ kó kàn bọ́ dànù nígbà míì ó sì lè jẹ́ kó jẹ́ pé ọwọ́ ara rẹ̀ ló fẹ́ kí ni ló fẹ́ kó bọ́ sí tó bá wò pé kò lè bọ́ sọ́lọ́wọ́ kò sọ́gbọ́n tó ń lè dá bí kéèyàn máa ronú wípé kíkó gómìnà kúkú lọ́dọ̀ gómìnà kan ó lè ó mọ̀ kó ò lè débẹ̀ ṣùgbọ́n kí wọ́n ṣá yọ kí a ó sì ń pìchẹ́ kò sí sí tó ṣe olóhùn ọ̀gá láìkẹ̀ bó ṣe máa ń sọ̀rọ̀ yẹn ó máa ń bí òun nínú bóun ṣe ń rí yẹn inú òun kì í dùn sí àkàmọ́ arẹ́rìn àkàmọ́ àrẹ́rìn kí wọ́n ti ẹ̀ lè dànù ṣàkó lòun kò lè débẹ̀ tàbí ètò òpó òun lè débẹ̀ bóyá wà nù ẹgbẹ́ bóyá òní vice chairman ó mọ̀ pé ní wọ́n bá ti lé chairman yìí o òun lòun ó bọ̀ sípò chairman àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ mo kàn máa yẹn wá bí àpẹẹrẹ ṣùgbọ́n alẹ́ hasad nìyẹn òun náà ni pé ká máa fẹ́ ká máa tàn mọ́ pé kíkín ni o kéèyàn máa ran ọkàn kó máa níran kan pé kí oore ti ń bẹ lọ́wọ́ ẹnìkan kó bọ̀ ní tó sì máa ń fa òun náà ni àdámọ́ ọmọ ènìyàn àdámọ́ wa ni pé gbogbo wa náà la fẹ́ máa ní àgbéga gbogbo wa la fẹ́ ká wà nípò tó ga ipò téèyàn wá ń fẹ́ yẹn tàbí nǹkan tó ń wúyàn yẹn téèyàn bá wá rí lọ́wọ́ ẹlòmíì a máa wùyàn pé ah, ọwọ́ mi ni kí ni ìbá sì bọ́ sí tẹ́ bá rí pé ṣeéṣe kó má bọ́ sí ń lọ́wọ́ yóò wá wù pé kó bọ́ dànù fún onítọ̀hún wallahu a'lam. eléyìí ó jáde àmọ́ máa wá sẹ́ni èèyàn èèyàn lè rí ẹlòmíì ká kó sì jẹ́ mi kéèyàn rò lẹ́mìí yẹn ò ní tí ì àyàfìgbà tó bá sọ jáde lẹ́nu tàbí tó bá fi ṣiṣẹ́ ṣe tó bá sọ jáde yá ọ̀gá tí ń wá mọ́tò ilẹ̀ kó sì lásìdẹ́ǹtì kò sí tó fi sọ bẹ́ẹ̀ ni pé ọkọ rẹ̀ yẹn inú ń bí póngo mọ́tò òun rìn sẹ́wọ̀n torí pé àṣẹ ìtọ́n ó máa mú nǹkan wá ó máa ń gbé nǹkan wá sí ọkàn èèyàn ní àìdá tábàwọnú Suratul Baqara súra ẹlẹ́ẹ̀kejì inú Quran àwọn àyà tó parí ẹ̀ ọlọ́run ní lillahi máa fi samawati wa máa fi al-ardi wa in tubedu máa fi anfusikum aw tukhfuhu yuhasibikum bi illah fayaghfiru liman yasha wa yu'adhibu man yasha wallahu ala kulli shay'in qadir. àyà yẹn ni lillahi ma fi sama wa ma fi ard ti Allahu ta'ala ti ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó ni gbogbo ti ń bẹ ní àti ti ń bẹ ńlẹ̀ aláàlú ni gbogbo yìí ọlọ́run ni wà ń máa fi àǹfòsìkún ń máa fi nǹkan ń nínú ẹ̀mí yín autofuhu abẹ́ tí fi pamọ́ ẹ̀ ṣàfihàn rẹ̀ hmm? yuhasibikum bi illah ọlọ́run ọba yóò ṣèṣirò iṣẹ́ náà fún yín nítorí ìró ìmọ̀ ẹ̀mí ẹ̀ yóò ṣèṣirò aya kẹta sí kangun sọ́rọ́tù bákọ́rọ̀ nítorí bá ń ka bákọ́rọ̀ àbọ̀ látẹ̀yìn tí ẹ̀ bá ń ka aya kẹta sí kẹyìn ni. two hundred and eighty-four ọlọ́run ò ṣe ìṣirò rẹ̀ fún yín. fàyàfìrù lè mẹ́yìn yàṣà nígbà náà yóò wá ṣàforíjìn fún ẹni tó wù wẹ̀yọ̀ àbíbú mẹ́yìn yàṣà yóò sì fìyà jẹ tó bá fẹ́. wallahu ala kulli shay'in qadir kí ló dé tọ́lọ̀ fi ṣe bẹ́ẹ̀ torí pé alágbára ni Allah lórí ohun gbogbo. ìgbà táyà ìsọ̀kalẹ̀ ní ṣókí àwọn sàhábà ọ̀rọ̀ yìí le lára wọn pé talẹ́ni náà tí kì í ro aburú nínú wa gbàtọ́lọ́ ni wà ń túbẹ̀dú máa fi àǹfòsìkùn ọ̀tọ̀fò ní tí mẹ́nu ọkàn yín ẹ fi àṣàfihàn ẹ bẹ́ẹ̀ fi àfihàn ẹ ọlọ́run ó ṣèṣe rẹ̀ tó bá já burú aburú sì máa pọ̀ ju dáadáa lọ lọ́pọ̀lọpọ̀ gbà torí pé àṣà ìtàn wà ń bẹ tí ó mọ̀ ọ́n mọ́ ìgbà tó le lára wọn ànábì béèrè lọ wọn pé àwọn ah, òwe àtọ́lọ́run ah, ló sọ ànábì ṣẹ́ẹ̀ tún gbàgbọ́ mọ́ ni àwọn wọn á ní àmọ́ nà ní àyà tó tẹ̀lé pé àmọ́ nà rasulu bima unzila ilayhi min rabbihi wal mu'minun òjíṣẹ́ gbàgbọ́ kí ló gbàgbọ́ ìtọ́lọ́wọ́ bá sọ̀kalẹ̀ fún un Qur'an àti gbogbo àwọn onígbàgbọ́ náà gbàgbọ́ kullun gbogbo wọn àmọ́nà billahi títí tọ́lọ́ fi ń kàn tọ́lọ́n fi wá ní rabbana la tu'akhidna in nasina aw akhtana olúwa wa la tu'akhidna ọwọ́ ìyá rẹ̀ mú ìgbà wa mú o má jẹ wá níyà o má jẹ àjẹjọ rẹ o in nasina aw akhtana ìgbàgbé ló ṣe wá ni tá a fi ṣe ọ aw akhtana àbáṣiṣe ló mọ̀ wá agbé rẹ̀ jùlẹ̀ àṣẹ à ń tó sọ àtẹ́lẹ̀ لا تؤاخذنا إن نسينا أخطأنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ni mo sábẹ́ ló ń bẹ̀ ni pé ọlọ́run ọba wa sí ní fufu yẹ lẹ́yìn rẹ̀ pé àwọn tá à ń rò lẹ́mìí yẹn tá a bá ti sọ síta tá a sì fi ṣiṣẹ́ a ní jẹ́jọ́ rẹ̀ níwájú Allah torí náà ó lè wá sẹ́mi èèyàn alahasad yẹn lè wá sọ kan téèyàn bá ti sọ tàbí kó fi ṣiṣẹ́ ṣe kò sí wàhálà gbòpòdì èyí tó sì bá mú jù náà ni pé tó bá ti rú yẹnu ẹ̀mí wa kọ́kàn wa ká tètè fọkàn kọ́ <clears throat> kó má bàa gbé wa lọ síbi sísọ jáde àbí fi ṣiṣẹ́ ní iṣẹ́ apá kan nú àwọn àáfàá ṣe ń tà mọ̀ sí àlè istisna nínú èdè lárúbáwá òun náà ní táǹpé ní exception lédè òyìnbó hmm? wọ́n ṣe àyàfi ìyẹn ni pé wọ́n ṣe àyàfi nínú ọ̀rọ̀ yìí ìgbé tó bá jẹ́ pé ọwọ́ kèfèrí ẹni yẹn ṣe mùsùlùmí ó ní ọlá kan wà ọlá yẹn lè jẹ́ ipò ó lè jẹ́ agbára ó lè jẹ́ dúkìá owó àbáṣe kan tó bá alitàn mọ́ kókó lọ rẹ̀ kódà kó jẹ́ mùsùlùmí tó bá jẹ́ pé ń ṣì í lò ó ń lò nílòkulò láti fi máa tan ìbàjẹ́ ká lórí rẹ̀ bi ha ala ma'asillahi ta'ala ó ń lò lórí ìyapa àṣẹ ọlọ́run aburú ló fi ń gbé bùkà lórí alẹ́kàn mọ̀ pé kó kúrò lọ rẹ̀ èyí ò ní jẹ́ṣẹ̀ lásìkò yẹn bó kí o mà fàhádà hukmul asad bí yìí mọ̀rùpọ̀tì ṣùgbọ́n hasadi tí wọ́n ń sọ nínú hadithi nígbè la hasada ìlà fìsìmẹ́yìn pé kò sí kèéta tàbí kẹnimọ́ni àbí nǹkan méjì hasadi yìí wọ́n kàn dá pé bẹ́ẹ̀ ni ìtumọ̀ rẹ̀ ni pé kò sí ń tá a lè pè ní atanefus ìfagagbága tàbí ìfigagbága atanefus ìmọ̀ ń ń tètè mo rò to compete kéèyàn máa tàn mọ́ kéèyàn máa wo tẹ́nìkan ṣe kéèyàn wá tàn mọ́ dáadáa yẹn fúnra ẹ̀ náà pé òun náà fẹ́ ṣe irú dáadáa yẹn wallahu ta'ala alam òun ni tí wọ́n ń gbà lérò ń bẹ́ẹ̀ tó bá já burú lẹ́nìkan ṣe téèyàn wá ń tàn mọ́ rẹ̀ yẹn ó jẹ́ èèwọ̀ yóò jẹ́ṣẹ̀ mọ́sàlá bóyá ẹnìkan ó máa ń ta tẹ́tẹ́ irú àwọn bẹ́ẹ̀tì oríṣiríṣi tó wá káàkiri nìsín ó wá jẹ́ kẹfà ni ah òun náà sì lọ ta kò lè jẹ bí arákùnrin èèyàn yóò jẹ èèwọ̀ èèyàn ní gbọ́dọ̀ èèyàn gbọ́dọ̀ tàn máa rú èèyàn èèyàn gbọ́dọ̀ jowú ẹ ìyẹn pé owú àlejò tá a tù lè sin pé lá asádà ẹ kò sí owú jíjẹ láwọn àtúnṣílẹ̀ èèyàn gbọ́dọ̀ jowú nǹkan kan ẹgbẹ́ wọn ń jowú ó yàtọ̀ sí èèyàn ṣe kẹ́ni mọ́ni ẹ̀ so lá asádà yìí yóò yàtọ̀ náfús bí gbàgàgbàgà ìṣàlápàtì yẹn ni pé owó ká mọ̀ ju wúru ẹni bẹ́yẹn tó bá jẹ́ di àìdá ni tàbí bóyá ẹnìkan tó ṣe wípé ó ń ṣèbàjẹ́ fún àpẹẹrẹ ó mu ọtí tó bá jókòó láàrin wákàtí kan yóò mú kàfin ọtí kan tán ẹlẹ́ni ah, ah, mo rí ẹnìkan <clears throat> tó ń ṣàlàyé pé láàrin wákàtí kan òun ó mú kàfin ọtí kan tán kí wá sí pé òun ó mú tán pé òun máa mú tán bàbá kan ní sọ fún mi kódà sísọ rẹ̀ tó sọ fún mi ò tí ju ọ̀sẹ̀ méjì báyìí ó lóun kàn wá rí i pé kò sáǹfààní tó ṣe fara lòun fi filẹ̀ kì í pé torí kọ́lọ̀ ní ojú èèwọ̀ òun kàn pé kò sáǹfààní tó ń ṣe fara olóhùn ó mú tán mo ní kó lẹ́yìn fẹ́ mú tán wákàtí kan ó ní ta lákọ̀ọ́kọ́ yẹn ló lè ní bá ti ń dà tí méjì ń sọ tó rẹ́bí mi ó tún lọ́mọ style yẹn yóò lọ́mọ fi mú lọ́rọ̀ kan ṣá irú ẹni yẹn àwọn ò ní í jowú pé a òun náà sì mọ parí kan àbọ̀ àti kàtín méjì ọtí páálí ọtí méjì àbí àmì jowú ẹ̀ nídìí yẹn mo ti yé wa báyìí nísìnyí tẹnìkan wà tó yẹ pé èébú ni ẹlẹ́kẹ̀ èébú ni a ní jowú ẹ̀ pé káwa náà dẹ lẹ́nu rízọ̀ bíi tiẹ̀ ẹ bá àwọn èèyàn kan wà ládùúgbò ni àwọn kan wà níbi iṣẹ́ tó bá dé bá ẹ̀dákẹ́dákẹ́ gbọ́ngàn mọ́ sọ ní ló dàbí àná alẹ́ àná mò ń gbọ́ mo sí ẹnìkan lọ́gàn ọ̀kadà ìgbà tí àwọn kan ń jà ń bẹ́ ọmọ kékeré kan wà ìpínní sí ló bá ní òun ò dá òun ò ní tìjú o ọ̀rọ̀ ẹnu òun ò dá o òun máa ń sọ wọn àwùjọ ah, ah. mo ti wà nù ọkọ̀ ńbàdàn òyìn tiẹ̀ kọ́ mọ̀ ńgbà kan mi ìwọ̀n kan sọ mọ́ ń sìn kíjà àbí kíníkò tiẹ̀ òun ò gbádùn bẹ́ẹ̀ ṣe ń wo òun yìí o wọn ò gbádùn rárá tí wọ́n bá sì lẹ́yìn ò gbádùn tí wọ́n pé orí ẹ̀ ti dàrú wèrè nìyẹn ẹlòmíràn kú máa sọ pé wèrè lòun o tó sọ pé ẹ̀yẹ ẹ̀yà sáfòun èèyàn ò ní jowó pé tọ́lá lómi lè fẹ́ jowó ẹ̀ pé à ah, gbogbo èèyàn ló ń bẹ̀rù ẹ̀ lọ́fíìsì gbogbo ẹ̀ ló máa ń bẹ̀rù gbogbo èèyàn ló ń bẹ̀rù ẹnu ẹgbẹ́ torí ẹnu ẹ̀ òun gan lẹ́nu ń sìn kíákíá ni wọ́n á tètè fóun lẹ́tọ̀ọ́ mo ti gbọ́ tẹ́nìkan kò ṣe pé mo gbọ́ ẹnìyẹn sọ fún mi directly mi ń gbà níyànjú nípa kéèyàn máa máa jẹ́ alágídí kéèyàn máa máa jẹ́ èèyàn kan tó burú ó ní tóun bá tún ayé wá lẹ́ẹ̀mẹ́wàá tí n bá gbàgbé ó ṣàjẹ́ yọ ẹ̀mẹ́wàá nǹkó ó ní tóun bá tún ayé wá ó ní alágídí lòun ó yà kí nìdí ó nìdí ni pé tóun ò bá lágídí báyìí ó ní àwọn ẹ̀tọ́ òun kò ní máa bọ́ sóun ní kíákíá ni wọ́n máa fún un ẹ̀pá àwọn èèyàn ní ẹjẹ́ àtètè pé wèrè lọ́kọ ìyàwó kó já rí lè gbé ṣé èèyàn ò gbọ́dọ̀ wá jó wúrú èèyàn wípé òun náà máa ṣe bẹ́ẹ̀ kẹ́tọ̀ ń tètè bọ́ sí lọ́wọ́ torí ká máa bú níbi ẹ̀ ńlá yín ẹlẹ́nu rízọ̀ kò bá ṣẹlẹ̀ ìsìlámù mu tó dáa nàbí ní síbáàbò mùsùlùmí fòṣòkan ìmọ̀ bú mùsùlùmí ìwà pòkì ni wàkìtà lòhù ìmọ̀ bá mùsùlùmí ẹgbẹ́ ìwà kẹfẹ́rí ni ìwà àwọn kẹfẹ́rí ni kọ́lọ́n kó làwọn so iren tó ń tà ṣàlàyé bí náà ni a gbọdọ jowú nǹkan kan kò ma sí ìmọ̀ jowú èèyàn kan àyàfi níbi nǹkan méjì. alákọ̀ọ́kọ́ ni rọ́jùlù ata ọlọ́ ọba fún ní dúkìá olówó tàbí láwọn dúkìá míì fasulita ala halakati ifil haki àwa fún lágbára ọlọ́run fún tọ̀hún lágbára sulita àfún lágbára ala halakati yìí lórí níná dúkìá yẹn fílẹ̀ haki sídìí òdodo halaka ń bí ìjọba sọ pé halaka ìtumọ̀ pé nǹkan yẹn tán pátápátá ó yóò na ó na tán pátápátá sídìí dáadáa sídìí ẹ̀tọ́. ìdàkejì ẹni pé ó fi hàn pé nínú àdìsí àríkọ́ pé tóyìn bá ní dúkìá ọ̀nà méjì ló lè gbà náà ó lè na sídìí ẹ̀tọ́ ó sì lè ná sídìí nǹkan tí ìṣẹ̀tọ́ gbogbo àná la máa ń tó tọ́ nínú ẹ̀tọ́ ò ní pèpè sójú ọ̀nà ọlọ́run nínú ẹ̀tọ́ òun ni àwọn ṣa'airullah àwọn àrísàmì ẹ̀sìn gẹ́gẹ́ bí mọ́ṣáláṣí kíkọ́ àti kíkún àwọn tí ń kọ́ lọ́wọ́ nínú rẹ̀ ní ilé ẹ̀kọ́ tí wọ́n ti ń kọ́ ẹ̀sìn Islam yìí tó yanjú kíkọ́ àti kíkún àwọn tó ń ṣe lọ́wọ́ ní àárín màá dákọ tàbáwò nígbà kan tí jẹ́ kí n sọ pé nígbà kan ni pé mi ò mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ń bẹ̀ dáadáa nísìn ilé kí ó kan wà ní Abẹ́òkúta tá à ń pè ní Sùlẹ́kọ́ sùlẹ́kọ̀ abíọ́lá àwọn ń pè sùlẹ́ àsùlẹ́ abíọ́lá chief tàbí ààrẹ ah, kásìmọ̀wò ọlámbí wọn nú mọ̀ṣúdì abíọ́lá ló kọ méjì ló wá kọ ó kọ ìkan dípílọ́mà ìkejì ìyẹn jẹ́ madrasa ìlẹ́kẹ̀ òpọ́nbélé marcus abíọ́lá nígbà náà tó ṣe ó jọni lójú jọjọ torí pé ilé kéwù tó jẹ́ pé mẹ́ríkàsì tabaníkàwò níta ayé standard ẹ̀bí ss tìrì ni tẹ́ bá rí ẹni tó hẹ́ẹ̀dì ibẹ̀ phd ọ̀dà ń ṣẹ̀rí àmì ní jamiu islamiyah dr hibru mustapha ló hẹ́ẹ̀dì ẹ̀ phd ló lọ fi hẹ́ẹ̀dì ẹ̀ mẹ́ríkàsì àwọn tí wọ́n wá ń ṣiṣẹ́ ń bẹ̀ mo mọ tó ń kọ́ wọn ládìsí ọmọ India ni tí n bá gbàgbé wọ́n pè bàbá wa kiri ma in kuliya hadith ní jamiu islamiyya madina ló ti jáde masters lónìí gbòròkó yìí àwọn àfáà tí wọ́n jáde níbẹ̀ degree ụda Saudi Arabia eh, azari Egypt gbogbo ẹgbẹ́ ṣe wà ń bẹ̀ ní san owó oṣù wọn yẹn fún wọn gbà náà ní san fún wọn owó wọn tẹ́bá rí skul yẹn bó ṣe kọ́ bẹ́ẹ̀ náà ni ní diploma professor ló lọ fi ṣe ẹ eh, proposed ìwọ̀n retired professor ní bàbá àgbẹ̀dà pé professor balógun tó rìtáyà ní ah, University of Ìlọrin gbà yẹn bẹ́ẹ̀ náà àwọn masters holder tí n bá mọ ìnáwó mẹ́nìkan nígbà yẹn unijos lẹ́nu yẹn ti ṣe tán ní Arabic àwọn tó ń kọ́ ẹ wá wo ọ̀fẹ́ wà ní skul yẹn gbà yẹn èyí sanwó mọ́ríkàsì ọ̀fẹ́ ni wọ́n ló kàn mọ́ wọ́n ṣe jẹun gbélé ṣùgbọ́n fẹ́ ni ẹ wo sálárì ẹ wo owó tọ́lọ̀ fún ẹ wo ibi tó ná sí ẹ wá wo iye àwọn tó jáde ní dípúlọ́mà ń bẹ̀ tí wọ́n lọ wọ Amadu Bello University zari àgbà yìí torí wọ́n ní affiliation pẹ̀lú ẹ̀ àwọn míì ò lọ ọbẹ̀ àwọn míì lọ oríṣiríṣi ọ̀nà ẹnu ọjọ́ mẹ́ta ìmọ̀ ààrẹ nìkan tó lòun lọ sùn lẹ́kọ́ dípúlọ́mà àwọn tó lọ sí mọ́ríkàsì ibẹ̀ ńkọ́ ẹ wo kò tí wọ́n wà káàkiri ẹ wo owó tó ná láti gbé ilé ẹ̀kọ́ tí ó wúlò gbòógì sílẹ̀ lónìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ń kó millions káàkiri lónìí náà àwọn mùsùlùmí kàkà tí wọ́n fi ṣèyí o àwọn tí wọ́n tó ń gbìyànjú tí wọ́n ń gbìyànjú tí wọ́n ń tiraka àwọn ẹnu àwọn èèyàn tí wọ́n ní lẹ́tì máa gbọ́ pé nǹkan àwa muslim standard bẹ́ẹ̀ náà ní ilé ìwé nígbà táwọn ọ̀nà sọ̀rọ̀ ti fẹ́ kó gbọ́ ọmọ mùsùlùmí lọ́tán tí wọ́n dá wọn léèwé kalẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn brothers kì í sọ̀rọ̀ àwọn afẹ́jẹ níta jẹ ní ó sì wá nítorí pé náà ò bá mú wọ́n dá ilé ẹ̀kọ́ kalẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí tó ní lọ́wọ́ torí jáde àsopàtò ilé àwa níbẹ̀ lákọ̀ọ́lá nǹkan àwa muslim kì í standard ṣé ká lọ ṣẹlọ́n torí standard ti yín bẹ́ẹ̀ dẹ̀ ni tá a fẹ́ lò lẹ́kọ̀ọ́ ó dàbí ẹni tó jáde nílé ẹ̀kọ́ ní pọ́tá àti ẹni tó jáde ní ilé ẹ̀kọ́ níjọ́ lápamọ́ òkò kan níjẹ́bẹ́ <laughs> àwọn tó bá jẹ́ arábẹ́ ó ti mọ̀ wà láì tẹ́ bá jọ ṣe wàhẹ́ẹ̀kì ẹ bá lọ unilag wọn ò ní sọ pé bóò ni wọ́n ṣe wá látijọ́ lápamọ́ àbí wá àsìn ni eléyìí wá láti bọ́tà pé ti bọ́tà làwọn fẹ́ mú rárá o ìwé ẹ̀rí wọn fẹ́ wò ẹ̀kọ́ ló ṣe pàtàkì kàkà kí wọ́n wá kún wọ́n á wò pé àwọn yìí ò ní sítándàdì kí ló yẹ kí wọ́n ṣe kí wọ́n kún wọn lọ́wọ́ ọ̀nà méjì ni wọ́n lè gbà kún wọn lọ́wọ́ ọ̀nà àkọ́kọ́ ni kí wọ́n fọ ọmọ wọn sí ẹ̀kọ́ àwọn ọmọ sanwó iléèwé wọn déédéé a jẹ́ pé wọ́n rò ó láti mọ̀ rí ìdàgbàsókè ṣùgbọ́n dọ̀ kẹfìrí wọn àkọ́ ọmọ wọn lọ wọ́n tó wá ń kó àwọn kẹfìrí yẹn lọ́wọ́ lórí aburú gbogbo owó èlé tí wọ́n lọ yá ní báǹkì àwọn ni yóò bá wọn san wọ́n ti lọ tako àyà kan àbí wọ́n ti wọn ò gbọ́ àyà kan yìí tọ́lọ̀ ń sọ pé ta'awanu ala al-birri wat-taqwa wala ta'awanu ala al-ithmi wal-'udwan ẹ máa ranra yín lọ́wọ́ lórí dáadáa àti bẹ̀rù ọlọ́run ẹ má sì ranra yín lọ́wọ́ lórí ithmi ẹ̀ṣẹ̀ wala ta'awanu ala al-ithmi wal-'udwan àti bára ẹni ṣọ̀tá àwọn tí wọ́n lọ yóò wèlé nìsín kíákíá wọ́n sanwó èlé wọn padà ní báǹkì wọ́n tún gbà míì wọ́n tún gbòòrò torí pé àwọn mùsùlùmí tí wọ́n rí jájẹ kọ́ ọmọ wọn lọ́bẹ̀ wọ́n wá ń sanwó ńláńlá bẹ́ẹ̀ wọ́n á máa wọ àwọn tí ò tí ì níyẹn kún ní ẹ̀tẹ́ bá ti ní standard aka ọmọ wa òkè iṣẹ́ fẹ́ kán lọ kán lọ wọ náà nítorí pé wọ́n fẹ́ create standard nípa structure ọ̀pọ̀lọpọ̀ ilé kí ó lẹ́ra ọmọ àwọn olówó yẹn ní àwọn ọmọ mọ́ káràntà ìrí wọn bẹ́yìn ewé iṣẹ́ bá wọn kọ̀ bí àpẹẹrẹ tí mo máa ń sábà mú wa ẹnìkan dé mọ́ṣáláṣí kò kírun oníkílódé onílé àlọ́ aládọ̀tí ó lẹ́ni tó wà mọ́ṣáláṣí ti já ẹbí mi lé olówó ni ọ́ gba ẹnìkan síbẹ̀ tí wọ́n máa san sálárì fún bóyá ọ̀sẹ̀ ọ̀sẹ̀ bóyá ọ̀sẹ̀ méjì méjì fortnightly bóyá oṣooṣù sí ni bóyá kọ́tálì ni kó máa bá wọn fọ ilẹ̀ ilé àlọ́ àlá yẹn kó máa bá wọn fọ àgé ra ẹni síbẹ̀ àbí kó bá wọn táìsì ibẹ̀ káwá bóyá bẹ́ẹ̀ ó dọ̀tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ládùúgbò lé wọn dá wọn lówó gidi ṣùgbọ́n wọn ò ní kírun ní tí mọ́sìkì yẹn máa ń dọ̀tí ẹ báwa gba ẹni tí ó máa tún mọ́sìkì ṣe àwọn wo ló wá ní kó máa gbà ọ̀nà ìmáàmù ni ó máa gbà àbí òun náà ní wájú àti mú ẹ lọ àwọn kí ní ìṣọ ìtàn kì í jẹ́ ká lè ronú ká lè máa tó yẹ ká ṣe kí ló burú bẹ́ẹ̀ túnṣe ó rí i pé yóò máa mọ́ ní ìsìn kí ó kọ́ so eden nípa bẹ́ẹ̀ nǹkan lọ kí a mọ́ gbàgbé òun náà ní fasulitọ̀ alahalakati i filhaki ọlọ́run fún ní kápá láti lè ná gbogbo dúkìá rẹ̀ pápátá sídìí odò sídìí dáadáa sídìí ẹ̀tọ́ tó jẹ́ kí n mú àpẹẹrẹ ṣùgbọ́n àwọn gbà yìí nípa ni o nípa ti ilé ẹ̀kọ́ tó dálẹ̀ gbà yìí tó sì náwó lé lórí kó pé ńgbà tó kú tán tí mo padà lọ́ọ̀bẹ̀ èyí tó jẹ́ dípúlọ́mà yẹn tó bá jẹ́ pé bí East Africa ni èyàn ò rí kíni ń pa ń bẹ̀ wọ́n torí pé igbó gba subhanallah ilé austria igbó gba dókè tó ọlọ́run kó ṣàánú wa ṣùgbọ́n láti ìgbà náà èmi ò rò pé àti rẹ̀ nìkan náà àwọn tọ́lọ́run bù tí mo rí bó ṣerú ẹ̀ téèyàn ò sì lè ṣe fúnra èèyàn tó ò nímọ̀ nípa ìṣègbè ó béèrè lọ́wọ́ àwọn tó nímọ̀ ṣèbí táyìn lè bẹ́ẹ̀ ń pe kíníkan ní feasibility studies síbẹ̀ èèyàn máa ń bá consultant lórí àwọn nǹkan tí ó wá jẹ́ multimillionaire òkè pé àwọn tó nímọ̀ nípa kí àwọn afáàsù náà jẹ́ kí wọ́n fún ọ ṣe kí wọ́n sọ fún wọn kí wọ́n ṣe feasibility study wáyé tí ò bá lè ṣe òfin pé kò qualify nìyẹn call us pé àwọn èèyàn tó nímọ̀ nípa kí ni wọ́n á ṣe feasibility study wọn wọ́n á fún ẹni proposal àwọn aṣọ ọ̀wọ́ gan rí tó bá dẹ̀ mọ̀ pé ìyẹn ò kàn ìyá north kìnnìkan ó lè kọ́ ọ lọ gbé fún ẹnìkan tó jẹ́ àáfàá àbíwọ̀ náà rí tó gbìyànjú díẹ̀ sí ń kọ́ mọ́ bóyá pákó ló kàn kọ́ tó ń kọ́ mọ́ sí wúrúwúrú go alahaki òdodo oríṣiríṣi ni ọpọlọpọ àwọn èèyàn lónìí tó yẹ kí wọ́n fẹ́ gbéyàwó tó jẹ́ pé àìní ló ń ṣe wọ́n ló ń dẹ́rù bà kí foundation ni káwọn wo ni àwọn tó gbéyàwó tí ò ní agbára kí initial set up wọn wọ́n set him up àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bí mo ṣe sọ yẹn ayé tí yé wa hmm? ọlọ́run kò ṣe àdúgbò ibi téèyàn ń gbé ìlú ibi téèyàn wà ó láwọn nǹkan kọ̀ọ̀kan téèyàn máa ń ṣe láti ran àwọn èèyàn lọ́wọ́ kò sí tó burú èèyàn lè kọ́lé two bedroom flat bẹ́ẹ̀ lómi yóò kọ́ flat múra àwọn múra flat kan wà ń sàlẹ̀ lé wa níbi tí mo ti ń sọ̀rọ̀ ń bẹ̀yẹn olówó tó ní ti kú ò yóò wáyé yàgà gba kò sẹ́ni kankan tí ń gbé bẹ́ẹ̀ kó kàn kọ́ ọ́lẹ̀ rẹpẹtẹ ni aláàjì sí ni nígbà tó kú tán ni wọ́n ṣe àpín rádaràda wẹ̀ jákèjáká nígbà yẹn kí ló burú bẹ́ẹ̀ àwọn àáfàá tí wọ́n ń kọ́ ọmọ lè kí ó tó yẹ pé èló ni wọ́n ń gbà gbogbo amẹ́ríkà sá mọ́ rí àwọn mọ́dásà mọ́dásà àwọn àáfàá ẹlòmíì lóṣù olè mọ́ rí ju one thousand naira lọ sincerely tí ẹ sọ̀rọ̀ eré o àwọn tẹ́mi ń sọ àwọn brothers tí wọ́n jẹ́ university grad àwọn ó máa wò wọ́n bí ọ̀lẹ wọ́n ṣe ọ̀lẹ o ní kí wọ́n ṣe production wọn ju ti àwọn tí wọ́n lọ ń gba two thousand thirty three hundred thousand lóṣù lọ torí pé àwọn jókòó ti ọlọ́run wọn ń kọ́ ọmọ ẹ̀sìn rí i pé wọ́n mọ̀ ṣe wàhálà ní díẹ̀ sí torí pé wọn ò fẹ́ kẹ́sìn ò parẹ́ kí ló burú lọ ní fúláàtì kọ́ bíi ten àwọn èèyàn kan tó lè kọ́ wà àwọn èèyàn lówó dáadáa ẹ̀rọ àwọn brothers yẹn tó bá ti má rí ìyàn kó sí i spending time tí wọ́n fi kọ́lé tí wọ́n bí wọ́n sì kọ́ tí wọ́n náà ń kó máa ń lò lọ nígbà tí ìyá lé gbé ní free ni títí títí tí ìgbà tí àwọn ọmọ tiẹ̀ náà fi lọ kẹ́kọ̀ọ́ èdè ó lọ léèwé èdè ó lọ léèké èdè ó lọ kọ́ṣẹ́ ọwọ́ èdè ó lọ máa ṣe wò gbogbo kálukú free tó bá yá at least ìyẹn yóò ràn lọ́wọ́ initially kò ní jẹ́ kó lè ronú láti fi ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní mo mọ̀ tí látara òṣì nígbà tí o bá rí jẹ tí ò rí mu tọ́lọ́run ò dẹ̀ jẹ́ kó tí ọlọ́run sì kádàrá kó yẹ pé èèyàn lè ní faradà ìgbà míì gan faradà yẹn lè mọ̀ wọ́ọ̀kì ọlọ́run ṣàánú wa rú àwọn kan bá ń bá wọn àlè ṣe á lòun lówó lọ́wọ́ ọmọ tó ń fi ṣe béèrè lọ́wọ́ àwọn afá onímọ̀ ìṣẹ̀rí àwọn sọ fún ohun tó lè ṣe ọlọ́run ṣàánú wa. halakati filhat ó nà sí díẹ̀ tọ̀ àtàwọn nǹkan míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tá a mọ̀ tí ò ní di tí mo sọ ìdúná ti tó àmọ́ àwa náà mọ àwọn nǹkan míì tá lè ṣe àmọ́ yà ń brọ́dà ṣe masters ẹlòmíì òkú final defence ọdún kejì kẹta ló wà lórí ẹ̀ kò sí tí ó mọ̀ jẹ́ ó ṣe final jẹ́ kò sówó tí ó fi ṣe ni àwa ọ̀dẹ̀ rí wọ́n tààlà brothers wọ́n yẹ serious at least ó yẹ kán ti gba master gba phd ẹlòmíì ń ṣe phd ẹ̀ lọ́wọ́ ó ti complete ẹ̀ kò rówó school fees san tó sì ṣe ń pẹ́ sí yẹn lówó rẹ̀ ó máa pọ̀ sí ìwọ yìí gbé foundation kan kalẹ̀ wọ́n àwọn àfà kí wọ́n bá yín identify àwọn brothers tí wọ́n ń ṣe postgraduate programs lọ́wọ́ tó jẹ́ pé ó kù defence tí wọn ò kàn rí school fees san bóyá kò rówó second semester san àbúrò second year ní orí san lè jẹ́ just hundred thousand ẹlòmíì seventy thousand ló dá láàmú látòrí seventy thousand yẹn owó yẹn àwa máa increase lọ́dọọdún bí òṣèré san yẹn ẹlòmíì ti wọ three hundred thousand padà látòrí bíi hundred thousand nígbà tí orí san lọ́dọọdún èèyàn lè ṣe yẹn iṣẹ́ ti iṣẹ́ ìsìn pọ̀ sí ọ̀nà téèyàn lè gbà náwó síbi òdodo ó ti pọ̀ jù ìwé ni mo sọ yẹn tí kéwù ni mo ń sọ lẹ́ẹ̀kan yẹn tàwọn tó ó ti pọ̀ jù so kọ́lọ́hún ṣàánú wa. wàrọ́jú ló na ata ọlọ́ òlẹ̀ hikima àbáwọn tó ń ṣòwò ẹlòmíì thirty thousand naira ló ní títí ó fi bẹ̀rẹ̀ wò ẹnìsísí pọ́sibú ẹ kò lè pọ́sibú lójú jẹ torí ìlú ńlá tí wọ́n ń gbé bí five million lèyìn ó fẹ́ fi bẹ̀rẹ̀ nǹkan míì ten million twenty million ẹlòmíì just ten thousand ti tó àwọn brothers dáadáa níwọ̀ àwọn ìlú tí èsì ìlú ńlá ńlá rà yóò jẹ́ gàárì kó kàn lọ́jà yóò ra gàárì gàárì ìgbélérí kan just lè jẹ́ three thousand ẹ̀hún ní ó rà yóò lọ tà yóò tún lọ rà dírò ẹnìyẹn bá rí ten thousand ó ti tó òun yóò yà yóò yàyàn lẹ́nu pé yóò mọ gbèsè ayé ẹ̀ lọ wọ́n pọ̀ rẹpẹtẹ some people just twenty five thousand naira is enough for them to start their business they are even already in it wọ́n wà náà téèyàn lọ fún wọn bí ọgá ọgá ọsàn wọn ó fò sókè ni àwọn míì ń dáko lọ fún ríru ọ̀gẹ̀dẹ̀ tí ó gbìn fún rẹ ṣé gbogbo ẹ yóò fún ní ten thousand yóò rò pé one million ló fún un ṣùgbọ́n téèyàn ò bá sún mọ́ àwọn èèyàn ó lè mọ̀ àwọn èèyàn ń ṣàárẹ̀ rẹpẹtẹ tí wọ́n ní mọ̀ èyí tí wọ́n mọ̀ kànú pépà ni somebody need kidney nìkan need kidney kan five million naira surgery <laughs> àwọn èèyàn kan bẹ tẹ́ pé kọ́mọ́ paracetamol ló ní ìdí twenty naira tí ò rí wọ́n wà dáadáa àwọn míì owó kí ló ń ṣe wọ́n orí kan ń fọ́ lásán ẹlòmíì x-ray ló fẹ́ ṣe kankan wo egungun ẹ̀ àbí kinní kan ẹlòmíì tẹ́sítì jẹ̀díjẹ̀dí tẹ́sítì ló fẹ́ ṣe tẹ́sítì one thousand naira ní òróró ṣùgbọ́n wo ò lè mọ̀ torí pé ó súnmọ́ bẹ́ẹ̀ ó bá dọ́dọ̀ àwọn àfáà súnà àwọn àfáà wọ́n mọ̀ wọ́n àwọn èèyàn wọ̀nyẹn ìwọ àbí kò tiẹ̀ lọ lé mo ti ṣàlàyé ìyẹn níjọ́sí àwa tá a ní rẹpẹtẹ tó jẹ́ pé àwọn background ibi tá a ti wá ìlú wa káwo bẹ̀ náà àwọn nǹkan kéékèèké yẹn gan gbà mí ìfẹ́ wúlò ju ńlá tá a ṣe lọ torí wípé fún àpẹẹrẹ ẹni tó ní di hundred naira ló ń wá àfún ẹnìkan ní di five million naira àfún one million ṣàpèjẹ́ pé òun wá four million kiri ó ṣeé ṣe. kí inú rẹ má dùn sí wa tó ẹni tó ní bùkátà hundred naira ta fún hundred naira yẹn lójú tiẹ̀ fìgbà ta fún ní mílíọ̀nù mo kàn fi ṣàlàyé ni o wàrọ́jú lónìí ẹnì kejì tá a lè jowú rẹ̀ ó ní ẹnìkan tó ṣe pé àtá òlọ́ọ̀hùlẹ̀ hikmata ọlọ́run ọba alekiola fún ní hikma eléyìí hikma yìí fàwọ́ àyàkùbì bí ha ó fi ń dájọ́ wàyọ̀ alìlímùhà ó sì ń kọ́ àwọn èèyàn kí ni hikma yìí ọgbọ́n ṣùgbọ́n àwọn rìwáyà àdìsí ní àdìsí míì ló jẹ́ ká mọ̀ pé quran ni wọ́n ń sọ rògbòdìyẹ òun náà ni ìmọ̀ alukur'an alimurọ́dù bil ọ̀rọ̀ níbi quran a sì lè sọ pé ma múni gbogbo nǹkan tó bá tún lè mú àwọn èèyàn kúrò nídìí àìmọ̀ bóyá o lè má jẹ́ àkùrán ṣùgbọ́n gbogbo ẹ̀ náà xidima quran ni fún àpẹẹrẹ tó ní arabic ń bẹ xidima quran tó bá ti lọ kọ́ ṣẹ̀ríà so ẹni tó nímọ̀ ṣẹ̀ríà tàbí onímọ̀ quran nínú rí wáyà mi ní rọ́júlù àtà olóòlì quran fàwọ́ yakumu bíi àná aláìlì wà á àná ànàhàr olùkọ́dìyẹ nígbà lọ́dọ̀ imam ahmed nínú àdìsí yazid bunule aknes asulami. As ó ní ànábì ní ọkùnrin kan tó jẹ́ pé ata Allah olùkùrán ọlọ́run fún ní alukùrán fọwọ́ yakumu bí ìyí kùránì yìí yakumu bí ìyí ó dúró tì ana al-layli wa ana an-nar lóòrọ̀ ni o lọ́sàn ni o lóòru ni o ó dúró tì wa yattabi' ma fihi hmm? yakumu bí ìyí yóò máa jẹ́ pé bóyá ó fi yan náfìlà lóru. torí pé ànábì wa yà tábì máa fi ìwọ̀n tẹ̀lé tó wà yóò yóò yàn náà fìlà fi ń kírun ọ̀ràn yàn márààrún ó tún fi yàn náà fìlà lọ́sàn-án àti lóru gbòdògbòdìyẹ inú rẹ̀ ó wá ń tẹ̀lé tó wà nù Kùránì yẹn irú ẹni yẹn ká mi ò fi jowú ẹni tó mọ ẹni tí ń kọrin ni ò fọwọ́ sí tó tara rẹ̀ mọ koran bí tajwid tó ń ẹ̀ dùn àmọ́ jùwọ́ pé èmi náà ó sì báyìí tó lọ ọmọ ọmọ ṣe titan pé ọmọ ohun ti ha koran ó tẹ̀lé lọ ló bá rí ọmọ mẹta nílẹ̀ kan náà tàbó sọ pé ah, ọmọ ha koran ìwọ náà kí gbogbo àwọn ọmọ ha irú yẹn ni sọ. tàbí òun gangan fúnra rẹ̀ wọ́n mọ̀ ẹ jọ wà ní man lẹ́yìn méjèèjì àṣé òun ń ṣe online Quran program tí wọ́n mọ̀ tó ń ṣe tafis ọdún kan ló kàn ra sọ pé òun fẹ́ ṣe wàlímọ̀ pé òun ti há jésù òun ti há jésù tàbárọ̀kà láti náà bẹ́ẹ̀ ni òun ti dé jésù tàbárọ̀kà tabarokaladi láti sọ́rọ́tù tabarokaladi bíyàdì múlíkù múlíkù títí tí náà sọ́n ti azúrí òun fẹ́ pa àgbò kan láti fi sẹlẹ̀bírẹ́tì bọ́lọ̀ fún un níyọ̀ǹdẹ̀ wọ́ọ̀sì ní òòmà hezbo hezbo tó bẹ̀rẹ̀ látòrí sábẹ́sìmá rọ̀bíkàlì àhálàdé náà ó yẹ kó lè jowó rẹ̀ níbẹ̀ yẹn pé ìwọ náà ó mọ̀ ó kírètì táìmù ó fààyè lẹ̀ láti mọ̀ Hmm? irú àwọn àdìs dára ń ka ẹlòmíì bá a ṣe ń kà síra wa lẹ́nu ẹlòmíì ti há mẹ́wàá ẹlòmíì ti há ogún ẹlòmíì ti há ọgbọ̀n hmm? mo rẹ́ nìkan tó sọ fún mi lórí ní ilé owó tó whatsapp wípé nfa òun àtàwọn ọmọ onífìdílé àwọn àwọn máa jókòó tì ní bí mo ṣe ń ka ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ làwọn ti jọ há sórí àtọkọ àtìyàwó àtàwọn ọmọ bí ẹ̀ bá rírù yẹn èyàn ò jòwó ẹ̀ pé ẹ̀ẹ́n ntádé sì wàyọ̀ àlèmùhà òfin kọ́ọ̀yàn eléyìí náà bá bá àwọn kan wí àwọn tí wọ́n lọ kẹ́kọ̀ọ́ ṣẹ̀ríà pàápàá nílẹ̀ lárúbá tí wọ́n dé tí wọ́n ń wówó káàkiri ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn míì tí wọ́n lọ kẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ ẹ̀sìn nílẹ̀ lárúbáwá pàápàá Saudi Arabia tẹ́lómìn bá dé wàláyé ní rí dìkú yóò kàn kírun mọ́ṣálá alájìdá kò ṣàlàyé ẹ̀sìn fẹ́nìkankan ẹ̀sìn ọ̀gá nífẹ̀ẹ́ rí lára rẹ̀ bí kó náà mọ wá mọ́tò ńláńlá tó fẹ́ máa lò káàkiri bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀ kò sí lè kéwù kankan tó dálẹ̀ kò kọ́ ọmọ tiẹ̀ gan wọn lè mọ́ kẹ̀sìn kankan. níjọ́ tọrọ ẹ̀sìn bá délẹ̀ rí tí ó máa sọ kó bo rajà bàtàbàtà nígbà tó jẹ́ pé n tó lọ kọ́ yẹn kò mọ wúlò rẹ̀. lóòótọ́ o lè sọ pé òun ṣe àbí nǹkan míì kan tó máa kọ́ bóyá ní mọ́ṣáláṣí mi tó ti ń kírun ó lè jẹ́ wọ́n ju ọmọ ahóró méjì lọ ó lè má ju mẹ́ta lọ ó dẹ̀ lè jẹ́ online torí ọ̀rọ̀ coronavirus jẹ́ ká tó wá mọ̀ pé àṣọpọ̀lọpọ̀ àǹfààní la lè ṣe virtual virtual ní àwọn yẹn wá kàn ra máa kọ́ wọn wá máa gba ládá irú àwọn yẹn á jòwó wọn ṣùgbọ́n àwọn èèyàn tó jẹ́ pé kò ná kò ló kò kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ yẹn ó kàn wà lára tó fi parẹ́ mọ́ la àlejò wúrú àwọn yẹn àlejò wúrú àwọn yẹn torí náà torí pé ìlìmọ̀ àmọ́ náà ni ọlọ́run sì ni inna Allah ya'murukum an tu'addul amanata ila ahliha ọlọ́run pa yín láṣẹ àwọn tó làmọ́ náà ẹ̀ fún wọn àwọn náà ìmọ̀ òun làwọn kan torí pé paapin ìdí tá a fi lọ kọ́ ìmọ̀ òun ni pé àbáfisùn wa ni pé a fẹ́ fi mú àìmọ̀ kan kúrò fún ara wa àtàwọn mi rọ́fò lè jáde àní nafsi wálọ́gọ̀yà níta sọlọ́wọ́ ṣàánú wa tó náà ká gbìyànjú àdéhùn ilé ẹ̀ka sì sọ pé láhásàdá pẹ̀lú àlàyé tí mo ṣe yẹn á tù sí ẹmọ kò sí ẹ̀ka àgbọ̀dọ̀ máa jowú ẹnikẹ́ni nídìí nǹkan kan ilá fìsìnà yìí àfi níbi nǹkan méjì. ẹni àkọ́kọ́ wò la lè jòwú ẹ̀ rọ́jùrún àtà ọlọ́ òmàlà ẹ̀ńtọ́lọ́n fún dúkìá owó ni àtàwọn dúkìá míì ẹlòmíì kọ́lé kan lánàá mo wà ládó Adó Èkìtì hmm? mo ti lọ bẹ̀ láti mo ṣáwà ń lánàá kan mo mẹ́ tó wọ́n dárúkọ ẹ̀ mo gan ọ́stíà àwọn ilé bíi gan wọ́n wá dárúkọ àfa kan mo mọ̀ pé ibẹ̀ ló kọ́kọ́ lò ní skul ẹ̀ àfa yẹn ti nílé tó ń sìn à skul tó lágbára mo mọ̀ àfa yẹn náà wọ́n wá ní odidi ọdún sọdún méje ni wọ́n ló lò ń bẹ̀ pé ẹni yẹn ò wá gba kọ́ bọ̀ lọ́wọ́ ẹ̀ ó fún lọ́fẹ̀ẹ́ ni wọ́n ní tó jẹ́ kí skul ẹ̀ tètè gbòòrò ní àwọn èèyàn bí tó wà yẹn pé ah, kò sẹ́ni tó rí structure ẹ̀ tí ò ní mọ́ ọmọ ẹ̀ lọ́bẹ̀ ẹ̀rí lọ́dún méje tí ìgbà ni wọ́n ló lò ń bẹ̀ ẹni yẹn ò wá gba kí ni kọ́ bọ̀ kálẹ̀ lè yẹn ṣe owó lòun náà ń pa at least ó yẹ kó òun kọ́ lè yẹ kó jẹ́ rẹ́ǹtì nígbà dání ẹ̀ kí lòun fẹ́ bí òun ò gba owó lórí ẹ̀ kò affect òun torí ẹnìyẹn mọ dáadáa ń ṣiṣẹ́ ìjọba ń gbà yìí hmm? ẹ̀ tó kọ́ bẹ́ẹ̀ ẹ wá wo àǹfààní ẹ wá wo ẹnìyẹn ti gbòòrò ṣé mọ̀ pé gbogbo ládàá tẹ́nìyẹn ń gbà pé ń kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ ń sìn ẹnìyẹn ó mọ̀ gbà ní bó ṣe ń gbà lóun náà ó mọ̀ gbà tiẹ̀ láì ní dín ládàá ẹni tó ń ṣiṣẹ́ yẹn gan kù ó fún free for about seven years heavy mansion kan ní obìnrin fi ṣeré o bí ẹni bá dáadé omi tí mo ń sọ ẹ ní ojúmọ́ ṣe kọ́lọ̀ ó ṣàánú wa ó fún ní amúyẹn lọ bí dúkìá nítorí ẹlòmí lè sọ pé ẹni dúkìá àwọn ilé rẹ tó kọ́ tó jẹ́ lọ́n lọ́kẹ́ àti kàtí wọ́n ní wọn rí èèyàn gbà sí àwọn brothers wọn lẹ̀ tẹ́ kó wọn lẹ́ lọ́bẹ̀ẹ́ lọ school mo wo ẹnìkan tó kọ́lé kan lọ́nà ìlú wa ní ọ̀nà àdó skul ni ó ti ṣe gbogbo ẹ̀rìn kìdí ó ti wá kú sí kí làwọn ọmọ ẹ̀hún ò ó yẹ kí wọ́n wo àwọn kan tó jẹ́ mùsùlùmí tí wọ́n ní pẹ́ lọ gbé fún wọn kí wọ́n máa lò bẹ́ẹ̀ tí ẹ̀bùn wọn they develop ọlọ́run ṣàánú wa wàrọ̀ jùlọ àti ẹnìkan tá a tún lè jù wú ẹ̀ òun ni ata olóòlù hekima ọlọ́run fún ní ọgbọ́n òfun ní ìmọ̀ òfun lóye òfun ní mà ó wá ń fi ń dájọ́ ìyẹn ni ìmọ̀ Quran ìmọ̀ ṣẹ̀ríà wàyò àlìlímùhà ó sì tún kọ́ àwọn èèyàn àwọn tá a lè ju wọn nìyí báwa náà fẹ́ dàbí wọn. mo rò pé ìgbà nìkan dé ìsèpú ẹ̀sìn ẹni kìíní kan gbogbo ewé ayé ló mọ̀ gbogbo àlejò àwọn yẹn torí pé kì í ṣe ìmọ̀ ẹ̀sìn ayé ni gbogbo ẹ̀ máa gbogbo ohun tó ń ṣe yẹn ayé ni kò wúlò ṣùgbọ́n ẹni tó jẹ́ tẹ̀sìn yẹn yóò kọ́ àwọn èèyàn bí a ṣe lè lo ayé táàfin rí ìyọ̀nà ọlọ́run ọba pàdé táàfin bá ìyọ̀nà ọlọ́run pàdé yóò máa ìmọ̀ kan kúrò fún rẹ̀ yóò mú kúrò fún àwọn ìlú mi kọ́lọ́n fún alágbọ̀yé ọ̀rọ̀ rẹ̀ sáwí èyí tó bá mú bẹ́ẹ̀ ó wá láti ọ̀dọ̀ ọlọ́run kọ́lọ́n mọ́dún wà ládàá rẹ̀ èyí tó kò bá mú wá látọ̀dọ̀rọ̀ àti ṣètán ọlọ́run kò ṣàmójú kúrò fún wa àtàwọn àtẹ̀yìn lọ́njà bá nàbí wọlé ọlá ká bá nàbí wọlé ọlá mẹ́jà wà lẹ́yìn ànábì اللهم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت تواب رحيم واهدنا ووفقنا إلى الحق وإلى الطريق المستقيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وسلم تسليما كثيرا كثيرا والسلام عليكم ورحمة الله وبركاته